ṣe rí ọ̀rọ̀ Mr. Ṣẹ́gun Ògúngbè àti Wùnmí Ajíbóyè ó dàbí ẹni tí ò tó gẹ̀lẹ̀tẹ̀ tó ń mífín ọkùnrin tí ò tí ì lè dá bùkátà ìyàwó kan gbọ́ tán tó o lọ gbéyàwó kejì le ṣé ẹ̀tẹ́ kọ́ ló máa bá ń bẹ̀ ni nígbà tí first wife Mr. Ṣẹ́gun Ògúngbè tó ti ń tọlọrẹ́ẹ̀tì oríṣiríṣi látijọ́ ẹ̀ tó ń wò wípé ọkọ mi ọkọ mi ni àmì ní sọ̀rọ̀ ẹ jẹ́ kí n máa gba gbogbo ẹ̀ mọ́ra ó ń gba oríṣiríṣi ẹ̀gbin mọ́ra báwo ni Mr. Ṣẹ́gun Ògúngbè ò ṣe nírò wípé ìyàwó kejì tóun bá fẹ́ náà bẹ́ẹ̀ náà nìyẹn náà máa ṣe rí láìmọ̀ wípé obìnrin yàtọ̀ sóbìnrin gédégbé gédégbé àti wípé kí kí ọkọ èèyàn máa bá àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn sùn it is dangerous meanwhile Wùmí ò sọ pé ó bá wọn sùn nìkan ó ní ó molest wọn up to the extent tó fún kan lóyún tíyẹn lọ ṣẹ́ oyún ṣé ẹ mọ̀ wípé gbígbà tí ọkùnrin yẹn tó ń wá ikú fúnyàwó ẹ̀ ni tí àwọn ọmọ yẹn tèmi ni wọ́n bá lọ fall in love pẹ̀lú màá yẹn tó wo wípé o oh, Wùmí yìí òun ló ń dènà tí màá yìí ò fi lè fẹ́ òun tó bá gbógun jẹ fún kọ́ because the way bó ṣe sọ̀rọ̀ wípé àwọn ọmọ yẹn wọ́n jọ ń gbé lé ni that is one number two ni wípé the issue of molestation which itself is a crime mo wá wà surprised tí àwọn obìnrin jáde jọ lórí tiktok tó ń sọ pé ẹ̀wùn mi ò jẹ́ kó sọ̀rọ̀ ṣó yẹ kó sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jáde ni àná ẹ̀yin obìnrin ẹ̀yin gan-an lẹ̀ ń bayé jẹ́ jù gbogbo yóò sọ pé nígbà tí first wife ti ń gbà òun ọmọ ni ṣùgbọ́n fẹ́yàwó lé ni this is not about wọ́n fẹ́yàwó lé kó lọ mú yàwó mi wá kó fẹ́ lé wùn mí as third wife ó sàn ju pé kó máa bá àwọn ọmọ abẹ́ wùn mí sùn kiri and for those of you who keep saying that first wife yẹn àti wùnmí bestie ni wọ́n irọ́ ni o wùnmí àti first wife yẹn wọ́n ń ṣẹgbẹ́ débi tán fẹ́ jẹ́ bestie yes wọ́n jọ wà ní industry yẹn it is true but according to Mr. Ṣẹ́gun Ògúngbè fúnra wọn ó ní wọn kì í ṣẹgbẹ́ ṣé ẹ̀yin mọ̀ pé Mr. Ṣẹ́gun Ògúngbè fúnra rẹ̀ ó ti fifty four so ìyàwó ẹ̀gbọ́n á ti súnmọ́ fifty tí ò bá ti kọjá ẹ̀ ṣé èèyàn rí wípé woman yẹn àti Wùnmí wọ́n ń ṣẹgbẹ́ ni ṣé Wùnmí tẹ̀yìn rí yẹn ó ti lè ju forty lọ ni ó ju eh, sorry Mr. Ṣẹ́gun jù lọ dáadáa náà àwọn obìnrin kan wà tí tí ọkọ wọn kò bá bọ́mọ wọn sùn kò bá jẹ́ kò bá jẹ́ bàbá bàbá ọmọ yẹn gangan ni àbí kó jẹ́ stepfather ẹ̀ tán gbé lọ fẹ́ lọ́dọ̀ ẹlòmíì wọn ò ní sọ̀rọ̀ obìnrin míì gan wà kí ọkọ ẹ̀ kó pààyàn lójú ẹ̀ báyìí kò ní sọ̀rọ̀ wọ́n máa cover ẹ̀ títí títí títí ni ọ̀pọ̀lọpọ̀ wọn kẹ̀ wọ́n dẹ̀ ń ba ayé wọ́n ba ayé àwọn ọmọ wọn jẹ́ ni pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe yẹn ẹ̀yẹn lọ wórí oríyọmí hamzat now kẹ lọ gbọ́ oríṣiríṣi story àwọn atrocities tí àwọn ọkùnrin míì àwọn stepfathers míì commit tó dẹ̀ jẹ́ pé àwọn ìyá àwọn ọmọ yẹn tán dẹ̀jẹ̀ lé wọn lórí wọn ní sọ̀rọ̀ in other words a lot of women wà tí wọ́n máa cover oríṣiríṣi atrocities táwọn kan wọ́n ń ṣe but kò ń ṣe gbogbo obìnrin ló máa ń gba irú ìgbàkúgbà bẹ́ẹ̀ yẹn and let's not forget for those of you who keep saying that eh, wùmí ò ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ kò ṣe ń pé wùmí ló jáde láti wá sọ fún wa wípé òun àti Mr. Ṣẹ́gun Ògúngbè àwọn ò ṣe mọ́ gist lover ló gbé ọ̀rọ̀ wá fún wa ṣebí last year ni gist lover sọ fún wa wípé ojú kòkòrò ló mú wùmí tare Mr. Ṣẹ́gun Ògúngbè dànù pé torí ó ti rí babaláyé in the person of MC Olúọmọ tó ń kówó fún nígbà tí gẹ̀yẹn tó tún ṣe bẹ́rí àmàmá ẹ̀ tí Mr. Ṣẹ́gun Ògúngbè lọ síbẹ̀ bí àlejò kò tiẹ̀ méèyàn kankan dání nígbà tó ń dágbo wọn ò náwó wùmí gan kò ṣe bí wípé ọkọ òun ni àwọn MC Olúọmọ ló ń náwó fún ló ń yọ̀ mọ́ dáadáa ẹ̀yin èèyàn ẹ̀yin náà lẹ́wà wá ẹ wá sọ wípé ah, wùmí sọ Ṣẹ́gun Ògúngbèdì nání meanwhile alábòsí ni ọ̀pọ̀lọpọ̀ yín because as at that time jísọba ti gbé story pé wọn ò jọ sí mọ́ so tí ọkọ àtìyàwó tí wọ́n ti party waste tí wọ́n bá jọ ṣe tán máa ṣe patí ẹ tọkọ yẹn kàn lọ síbẹ̀ pé kóun lọ make appearance because of àwọn ọmọ òun báwo lẹ ṣe expect kí ọkùnrin yẹn ṣe ń patí yẹn ṣe expect kó máa ṣe bí ọkọ gangan ni nígbà tó jẹ́ pé wọn ò jọ sí mọ́ ẹ ṣe expect kíyàwó yẹn náà kó máa yọ ọmọ ni no let's be realistic nígbà tí wọ́n ṣe patí tán Wùnmí ra mọ́tò ó gbé síta gbogbo yín bẹ̀rẹ̀ sí ni máa wọ́ bí ọṣẹ ẹ bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ mc olúọmọ ló rà á fún o kíní kan kíní kan ẹ sọ oríṣiríṣi ọ̀rọ̀ látijọ́ yìí kí ni lady yẹn sọ lady yẹn ò sọ anything she kept her peace lórí tiktok everybody ń ṣe show fún wọn bẹ̀rẹ̀ sí ni máa bu nígbà tó wá di march late march or so because aries náà ni mr ṣẹ́gun ògúngbè máa yẹn wá celebrate birthday ẹ̀ wùmí post ẹ̀ ó dẹ̀ wish ẹ̀ happy birthday ó ní à bàbá àwọn ọmọ òun and normally èèyàn lè wish Baba àwọn ọmọ ẹ̀ happy birthday torí the fact that wọn ò jọ sí mọ́ as tọkọtaya kò mean wípé relationship tán ní as ìyá àti Baba àwọn ọmọ ó ti kú nígbà yẹn náà ẹ bẹ̀rẹ̀ sí ni máa tú ògẹ́ yẹn kò jáde kò sọ̀rọ̀ o ìgbà tó wá dìjẹta ìyáálé ẹ̀ wá ṣe birthday Mr. Ṣẹ́gun Ògúngbè wa post ẹ̀ ó ní woman yẹn ni the best wife that he could ever have pé she is the person that gives him so much joy that is not even a problem however every year prior to ìjà wọn yìí Wùnmí Ajíbóyè àti ìyáálé ẹ̀ wọ́n jọ máa ń post ara wọn ní ọjọ́ birthday wọn gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta aries ni wọ́n so you can imagine those of you that are even saying that the wife is quiet mi mi rò pé ẹ really mọ woman yẹn hmm? the truth is that anybody tó bá jẹ́ aries n kò ń ṣe bẹ́ẹ̀ yẹn náà ló máa ṣe ń quiet o mi mọ aries láyé mi tó quiet tí kò ní wọ́n ìjọ̀gbọ̀n àbí wọ́n ìwà ìwà jàgídíjàgan díẹ̀díẹ̀ kan <laughs> mi ò bẹ̀yìn ọmọ aries jẹ́ o bọ̀ gbogbo wọn lọ́ máa ń láction but níjẹta yẹn wùmí ò post woman yẹn instead wùmí wá post um, midday martins because òun náà ń ṣe birthday lọ́jọ́ yẹn àwọn èèyàn wá lọ sí under comment section yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ni máa bù kí ló mú yín máa bù ẹ ẹ mọ nǹkan tó fa ìjà yẹn ẹ ẹ mọ involvement ìyálé nínú ẹ̀. E because normally tó bá yẹ pé ìyáálé ò wà involved tó yẹ pé ìjà yẹn kàn involve Wùnmí àti ọkọ ẹ̀ tí òun àti ìyáálé tí wọn ní issue tó jẹ́ pé bóyá wọ́n ṣì ń pera wọn lórí ọ̀rọ̀ àwọn ọmọ because Wùnmí sọ wípé ọ̀dọ̀ òun ni gbogbo àwọn ọmọ ìyáálé yẹn gbé títí títí until ìgbà tóun fẹ́ move wá sẹ́kọ̀ọ́ ni last born wọn tó ṣì wà lọ́dọ̀ òun nìyẹn move lọ sí eh, ọ̀dọ̀ mọ́mí ẹ̀ padà so èmi ò rò pé èmi máa ń wò wípé relationship wọn kò ń ṣe pé ó bá dì bẹ́ẹ̀ yẹn nù tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́tẹ́ ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn Wùnmí ò post ẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní lọ máa bu kíní yẹn ló trigger Wùnmí dẹ̀nẹ́ má gbàgbé nínú live video yẹn Wùnmí jẹ́ kó yé wa wípé Ṣẹ́gun Ògúngbèsì máa ń bẹ̀ òun ṣé ẹ̀yin ò gbọ́ ni so all this while people have been attacking her wọ́n sọ pé ó fẹ́ MC Olúọmọ ó ń ṣe gbogbo ẹ̀ Mr Ṣẹ́gun Ògúngbè ò jáde once láti wá defend Wùnmí ẹ wọn ò jáde láti defend ẹ o ṣùgbọ́n lábẹ́lẹ̀ wọ́n lọ ń bẹ̀ ẹ́ pé kó padà wá the same gist lover tó gbé ìròyìn bú yìí wá fún wa náà ló tún sọ fún wa pé Wùnmí ti ń fẹ́ Dàmọ́lá Ọlátúnjí àkúkú mọ̀ bóyá rọ́ ni bóyá òótọ́ ni but Wùnmí nínú live video ẹ̀ yẹn ó ń jẹ́ kó yé wa wípé nígbà tí Gistlover ló ń post fídíò bẹ́rí àti àwọn ṣe yẹn òun lọ sínú DM Gistlover òun dẹ̀ sọ fún Gistlover pé ah Gistlover nǹkan tó ṣẹlẹ̀ kọ́ nìyẹn o ó ṣe béèrè nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ òun ó ní Gistlover á ignore mẹ́sẹ̀gì òun ok why ti Gistlover ò ṣe find out lọ́wọ́ òun mi pé kí ló ṣẹlẹ̀ between yín why was Gistlover quick to tarnish her image ẹ̀yin òró ni Jesus ọba tó sọ fún wa wípé Wùnmí fẹ́ MC Olúọmọ òun náà ló tún wá padà wá sọ fún wa pé òun fẹ́ Dàmọ́lá Ọlátúnjí ṣé ó ti dọ́ǹpù MC Olúọmọ ni àbí MC Olúọmọ ló ti dọ́ǹpù ẹ̀ ló ṣe jẹ́ pé ó end up láti ọ̀dọ̀ sọ́dọ̀ Dàmọ́lá Ọlátúnjí ẹ ẹ̀ rí wípé gistova bó ṣe wà yẹn destroyer ni tí nǹkan bá ti ṣẹlẹ̀ blogger bíi Gistlover tí mo mọ̀ mo mọ̀ pé Gistlover yẹn bó ṣe wà yẹn ó ní connection sí a lot of àwọn Yorùbá celebrities yẹn téèyàn bá tiẹ̀ gbé ọ̀rọ̀ Wùnmí wá fún pé à Wùnmí ti kó kúrò nílé ọkọ ẹ̀ o nítorí MC Olúọmọ kí ló mú Gistlover tí ò contact Wùnmí lórí DM ń pé ń gbọ́ Wùnmí a gbọ́ pé báyìí báyìí báyìí báyìí báyìí ṣóòótọ́ ni kí ló dé tí ò contact ẹ̀ now tó bá contact ẹ̀ tí Wùnmí ò bá wá dá ẹ lóhùn good o lè wá lọ publish story yẹn wàá dẹ̀ sọ wípé à o ti béèrè lọ́wọ́ ẹ̀ o but o ti o ti gbọ́ anything from from Wùnmí o ṣùgbọ́n the way bí Jísọ́ba ṣe máa ń kọ story ẹ̀ ó máa ń kọ bí pé ó fẹ́ ba ayé èèyàn jẹ́ and I am sorry that many of you eh kì í rí ọjọ́ tí Jísọ́ba bá máa ṣe fún favourite yín ìgbà yẹn lẹ máa mọ̀ pé èṣù ni Jísọ́ba yẹn a ní pé ẹ gossip blog ni torí wọ́n ń gossip ni ẹ wọ́n ń ṣe journalist ok àti gbọ́ but kí ló dé tẹ́yìn ṣe fẹ́ kí Wùnmí kó kú sílé ọkọ ṣé dandan ni kó wà nílé ọkọ ni ọkọ tó ń bọ́ ọmọ ọ̀dọ̀ yàn sùn ṣé obìnrin wo ló wà tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa dùn mọ́ nínú ẹni tó lọ gbé sítórì yẹn fún Gistlover ó mọ nǹkan tó ṣẹlẹ̀ but wọ́n kàn ṣáà fẹ́ fi ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ fẹ́ destroy Wùnmí ni torí ẹ̀ ló ṣe jẹ́ wípé páàtì ibẹ̀ yẹn gangan nìkan ni wọ́n sọ fún Gistlover but ìgbà tó yẹ pé Gistlover fúnra ara ẹ̀ náà kò kò lọ́pọlọ of course tí Gistlover bá slide into DM Wunmi Wunmi lè má sọ fún òótọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípa òun àti Ṣẹ́gun Ògúngbè nípa àwọn ọmọọṣẹ́ tó ń bá sùn because ní ó sì ó sì máa fẹ́ máa cover àṣírí ẹ̀ nǹkan tó mú sọ̀rọ̀ yẹn jáde ni pé inú bí inú bí débi pé tẹ́ bá rí ọ̀rọ̀ tó ń sọ yẹn ẹ rí wípé resentment tó wà nínú Wùnmí kò kí ń ṣe àtòní Wùnmí láti máa sọ fún wa lórí live video yẹn wípé ah òun àti Ṣẹ́gun Ògúngbè àwọn ò wà married kò lọ tọrọ òun níbì kankan kò gbẹ́rù lọ síbì kankan you can imagine how many years ni wọ́n ti wà together and say tí wọ́n ti bí ọmọ méjì kò lọ sanwó orí ẹ̀ ìyẹn gan-an ó ti jẹ́ resentment ó ti jẹ́ ọgbẹ́ ẹnu fún normal normal tó bá fúnyàn lóyún tẹ́nì yẹn fi lóyún ṣá káṣà sọ pé bóyá ẹ sì jọ hági òun pa oyún yẹn for like three months títí títí títí six months ẹ rí wedding plan débi tó máa lọ tọrọ ẹ lọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ ìyẹn náà wáá jókòó sílé ẹjọ́ ń ṣe ọkọ àtìyàwó ọkọ àtìyàwó rádaràda ó tún lóyún ẹlẹ́ẹ̀kejì ọkùnrin yẹn ò lọ sanwó orí ẹ̀ so woman yẹn ti already ní resentment dẹnu ní táìmù kan tíyàwó tí ìyálé yẹn tó ṣe pàtí tí wùnmí náà wà ń bẹ̀ tẹ́ bá rí bí Ṣẹ́gun Ògúngbè bó ṣe ń lọ mọ́ ìyálé yẹn ní ìvẹ́ǹtì yẹn tó ń náwó fún tó ń ṣe kinní kan tẹ́ bá wo countenance wùnmí lọ́jọ́ yẹn ẹ rí i pé countenance ẹ̀ ò dáa because normally ọkùnrin tó bá ti fẹ́yàwó méjì ó ní bó ṣe máa ma ṣe pẹ̀lú pẹ̀lú wọn níta níta o ò lè máa show open affection because the other woman yẹn máa ma feel bákan bọ́tẹ́lẹ̀ mi máa sọ pé ẹ eh, ṣèbóun ló lọ fọkọ lọ́kọ granted gbogbo àwọn kinní yẹn ó ti wà nínú wùnmí wùnmí kan tún wá sọ fún wa wípé bùkátà mélòó gan ni ṣẹ́gun ń gbọ́ lórí òun tẹ́lẹ̀ ẹ mọ̀ bóyá òun gan ló ń sanwó lé ni bí wùnmí gan ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ó ní pé kóun tó fẹ́ ṣẹ́gun ògúngbẹ̀ òun ti produce movie bíi mẹ́rin fúnra òun tẹ́lẹ̀ náà so atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba ni she was already doing well owó ẹ̀ pẹ̀lú nǹkan tó ranjú mọ́ Mr. ṣẹ́gun ògúngbẹ̀ tó fi ta mọ́gẹ̀ yẹn but nígbà yẹn wùmí gan ò tí ì gbọ́n ni because irú wùmí yẹn tó bá fẹ́ lọ fẹ́yàn a second wife kò ń ṣe irú ọkùnrin bẹ́ẹ̀ ló máa lọ fẹ́ honestly tó bá yẹ pé bí wùmí bó ṣe rí yẹn ẹ <laughs> bó ṣe rí yẹn tó bá tiẹ̀ jẹ́ pé kò wá rọ́kọ fẹ́ o ó wá fẹ́ lọ fẹ́yàn a second wife wàá lọ fẹ́ babaláyé ni so wàá tiẹ̀ mọ̀ pé okay o ẹni yìí mo lè má get attention ẹ̀ púpọ̀ o but at least ó ń náwó fún mi but kò ń ṣe ọkùnrin tó sì ń ṣe from hand to mouth bí ọ̀nkù Ṣẹ́gun Ògúngbè I mean, yes, we know that he's a movie director and producer, so it's not like he's doing, he's, he's really, um, he's not doing well. Do you understand? But nǹkan tó ń hẹ́ nìyẹn, it's not enough láti put to family ẹ̀ méjèèjì láti fi wọ́n sí good life in fact mo lọ́n ka post eh, àwọn comment. tẹ bá rí nǹkan táwọn èèyàn ń sọ some of those things tó ń sọ lórí tiktok yẹ kò ṣe kò ṣe repeat because somebody even alleged that at a point ṣẹ́gun ògúngbò kì í sanwó lé ìyàwó ilé tí ìyáálé yẹn ń gbé ó dẹ̀ ṣe ń pè lọ́kọ wọ́n sì jọ ń pera wọn ní eh, ọkọ ìyàwó so ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn first wife yẹn ń gbà mí àwọn ló máa ń ba ayé àwọn ọkùnrin yẹn jẹ́ in the sense that àwọn tí wọ́n ti máa ń tolerate nǹkan jù sọkùnrin yẹn máa rò pé ẹ gbogbo obìnrin ló rí bẹ́ẹ̀ tí obìnrin tí ò bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n máa fi òfin pé ìyẹn ò kì í ṣèyàwó gidi even under post Mr. Segun Ogungbeye ẹ máa ráwọn ẹlẹ́ni tó lọ kọ́ síbẹ̀ pé yes so, oh, this is the real wife the submissive wife submissive wife tó lè gba gbogbo rádaràda. Rada that's what you people are saying now that for you to be a submissive wife o gbọ́dọ̀ gbàgbọ́ rádaràda oh you cannot put your foot down pé àwọn certain things kan wà to jẹ́ pé mi ò gbọ́dọ̀ tolerate hmm? ó ṣe dandan tí Wùnmí bá sọ pé ah ẹni yìí o ìwà àwọn òòjọ́ ṣe papọ̀ mọ́ ó ṣe dandan kó remain nínú ilé ẹ̀ Ah, eh, because ẹ̀yin kan ẹ wá lọ sunday post ẹ wá sọ pé go back to your husband's house go back to your husband's house meanwhile ẹ dẹ̀ rí wípé ọmọ ọlọ́mọ for the past one week ó ń bọ́ọ̀lù ní ní Germany hmm? nígbà tó wà lọ́dọ̀ Mr. Ṣẹ́gun Ògúngbè ẹ̀mí ló lẹ́yìn rí kí Mr. Ṣẹ́gun Ògúngbè gbé lọ kó gbé lọ bóyá Germany àbí ó gbé lọ America àbí ó gbé lọ UK ṣe rí kó gbé lọ sí anywhere ẹ̀yìn rí ni kò gbé lọ síbi kankan ṣùgbọ́n nígbà tó kúrò lọ́dọ̀ Mr. Ṣẹ́gun Ògúngbè ó ti ra mọ́tò ó ti wà ní Germany sìn tó ń bọ̀ tó ń jayé orí ẹ̀ she's doing well ẹ káwọn méjèèjì kan co-parent in peace it is not by force in fact men should be ashamed because ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin these days mo notice pé tí wọ́n bá ti kúrò nílé ọkọ báyìí bí ìgbà tó yẹ pé of blessings máa open fún wọn ni kò dẹ́ ń ṣe pé wọ́n ṣaṣẹ́wó because that's what some of you believe ẹ má wo wípé àwọn obìnrin yẹn wọ́n ṣàṣẹ́wó ni o torí ẹ̀ ní nǹkan ṣe irọ́ ni ìmí nínú wọn ó ti wà hard working tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn tẹ́ ẹ̀ ń rí tí wọ́n wá tí wọ́n wá front yẹn wọ́n lè afford ẹ̀ tẹ́lẹ̀ but torí pé ọwọ́ wọn wọ́n ká ọwọ́ ara wọn kò because of ọkọ wọn because some of those things ọkọ ò lè afford ẹ̀ so madam, mà dàbí pé tíyàwó bá ń flaunt ẹ̀ bíi pé ó fi ó fi ó fi ń ṣe kinní sọkọ yẹn ni bí fi ń ṣakọ ni but the moment tó bá kúrò á wò pé now I can live my life please you people should allow this this young lady to be yes now ṣó dìgbà tó bá kú ni irú ọkọ bẹ́ẹ̀ yẹn gan kò lè fúnyàn ní STDs ni eh? tó ń bá oríṣiríṣi àwọn ọmọ yẹn sùn àwọn ọmọ tó dẹ̀ tí tí kí wọn bá fẹ́ yàwó sílé ó ó bẹ́tà ju pé àwọn ọmọ tó ń bá sùn tó jẹ́ pé àwọn yẹn náà wọ́n lè tún ní boyfriend tó máa bá sùn tà ẹ́ báwo ló ìgbà tó lóyún gan báwo ló ṣe sọ pé òun gan lòun lóyún tó fi ń mọ́mọ lọ́mọ lọ ṣẹ́yún fún agbára dáradára ni bọ̀dá yẹn tẹ́ bá mọ̀ anyway mi ò blame ẹ̀ náà wùmí náà ni nígbà tó ríyàn oríru ọkùnrin bẹ́ẹ̀ yẹn lẹ̀ ọkùnrin tí ò tí ì lè ṣe kinní tó jẹ́ pé yẹn ló lọ fẹ́ abeg òun gan by now ó máa ma regret pé òun ò bá ti má jáde láti wá sọ̀rọ̀ because the way báwọn obìnrin yẹn bọ́n ṣe jáde fún lórí tiktok yẹn ah ah mo wá wò pé this is a mess Bukky Jesse náà jáde yẹn náà ń bu lóríṣiríṣi anyway I, don't really like talking about Bukky Jesse so ẹ jẹ́ ká pa ọ̀rọ̀ ẹ̀ tì títẹ̀mí ni wípé Wùmí ti jáde ó ti sọ̀rọ̀ ẹ̀ anybody tó bá fẹ́ ní headache kó ní headache but ẹ má gbàgbé pé celebrities are human too ẹ kò lè má sọ̀rọ̀ sí wọn kẹ́ ẹ expect wọn kí wọ́n dákẹ́ awítán màmá kan lórí tiktok ó sọ pé ẹ wá ṣépè ó ṣépè ta ló ṣépè fún ó ṣépè fáwọn trolls ni ṣé ẹ̀yin wà lára trolls ni tẹ́yìn náà bá wà lára àwọn tó máa ń búlì wọn mi dẹ́ni pé yẹn máa ń mú yín nà because ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn it mean that torí pé jísọba ti sọ nǹkan jísọba omnipotent ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní jísọba mọ̀ ṣé jísọba kì í rọ̀ǹgì ni àìmọye ọ̀nà tí jísọba ti rọ̀ǹgì ẹ wò ẹ má jẹ́ kí n go into that right now because ẹ̀yin náà mọ̀ pé mi ní affection fún jísọba pẹ̀lú gbogbo àwọn story rádaràda tó máa ń gbé jáde ńgbà mi ẹ jẹ́ ẹ jẹ́ bá yín sọ̀rọ̀ nígbà mìíràn orí Yorùbá Newsmakers náà ni ẹ wà ẹ má gbàgbé láti subscribe sí channel mi kẹ́dẹ̀ jẹ́ kí n mọ tọ́tì nínú comment section sorry I had to rant today I was really upset I didn't even have the intention láti ṣe show yìí tẹ́lẹ̀ you know because tẹ́ bá wo page mi ẹ máa rí pé mo ti post part of our part of live video tí wọ́n mi ṣe yẹn ní ní intention yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ but pẹ̀lú gbogbo rádaràda tí wọ́n ń sọ nípa lady yẹn mo kàn wò pé this is not fair now kò pààyàn she has the right láti jáde láti wá sọ̀rọ̀ ẹnu ẹ̀ tí Mr. Ṣẹ́gun Ògúnwùsì bá dẹ̀ rò pé ó parọ́ mọ́ òun ni kóun náà jáde kó wá sọ tiẹ̀ ṣé tòótọ́ ló ń bá wọn ọmọ ọ̀dọ̀ sùn àbí